AFCON special edition ti Orísun tẹlifíṣàn náà lẹ ń wò lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni ẹ wo ẹ ti pàdánù kó lọ́pọ̀lọpọ̀ ẹ ti ẹ ti pàdánù ẹ wo gbogbo ẹ bó ṣe rí bó ṣe jẹ́ ẹ̀yin náà ṣáà ti rí ìta ìtàn yín lẹ́nu wò yẹn gbogbo àwọn bó ṣe ṣẹlẹ̀ yẹn ní inú gúrúùpù ìkọ̀ọ̀kan èjèèjì tí tí aṣáàfin tì í yẹn dé round of sixteen ó dáa jẹ́ kí n ta giants náà o látàrí pé bí genetroy bó ṣe ṣe ṣe ìyẹn àwọn máa ń gbá bọ́ọ̀lù pàápàá bá a ṣe ń gbá formations tá à ń lò gbogbo àwọn ikọ̀ ìyẹn ti super pàápàá àwọn tó jẹ́ ọ̀tá ọ̀gá láàrin wọn àwọn bíi ìdálò àwọn bíi leon balogun wọn náà ti fẹ́nu sọ̀rọ̀ o wọn ti ní àṣọre ẹ ẹ gẹnẹtrọ́ì lẹ́yìn díje ó padà sí ibi tó ti ń bọ̀ o ó padà sílé rẹ o látàrí pé wọ́n ní commission tó gbé wá gan kò tiẹ̀ yé wa àmọ́ bó ṣe ń ṣe wọ́n ní látàrí pé bíbọ̀ dá leon balogun bó ṣe ṣe ìyẹn tó ṣẹlẹ̀ láàrin orílẹ̀-èdè nàìjíríà àti madagascar ní bọ̀dá wa padà lọ́bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nígbà táwọn akọ̀ròyìn nígbà táwọn rẹ́bùrù wọn lórílẹ̀-èdè egypt lọ́run náà ni o nígbà bọ̀dẹ̀ ẹ̀ wá ń bínà kí lè ṣe iṣẹ́ kì í ṣe òórùn tọ̀ sí lójú lẹ̀ rí bọ́ọ̀lù dáadáa wọ́n ní à èso nì kí ṣe gbóòórùn tọ̀ sáwọn lójú kí wọ́n lọ́sẹ̀ lẹ̀ jẹ́wọ́ fún mi wọ́n ní bọ̀dà ẹ̀ wò ó wá sórí formation èyí tí bọ̀dà gẹ́nẹ́trọ̀ ẹ̀ tó ní ká mọ́ gbà wọ́n láì kó bá a lára mu lóyè tí àmọ́ ń gbà lórílẹ̀ nàìjíríà àkíngbàrú formation ẹ̀ wọ́n ní wò ó gbogbo wa àti sọ pé àjàwé sọ́wọ́ o nígbà tó bá padà lórílẹ̀ nàìjíríà pé sẹ́rí gẹ́nẹ́trọ̀ ẹ̀ ẹjọ́ máa lọ kò mọ́ sẹ́rẹ̀ ń sẹ́mọ́ gbogbo formation tó ń ṣe òun kò a lára mu Leon Balogun ló bọ́ta ó lọ bínú sọ̀rọ̀ dáadáa. bẹ́ẹ̀ ni tíbọ̀dá Leon Balogun bá bọ́ta tó sọ bẹ́ẹ̀ lásìkò èkó tí ìyẹ kó wí nǹkan kan wípé wọ́n ti jọ ń ṣe bẹ́ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sọ pé kò mọ́ àwọn lára ìyẹn ló jẹ́ kémi ó pa síbi ọ̀rọ̀ ọ̀gá ọ̀tá lórí pápá tó ṣe pé òun náà wà nínú àwọn ẹ̀tọ́ ti gbajẹ́ ìdíje fún orílẹ̀-èdè nàìjíríà ìyẹn Mutiu Adépọ̀jù bàbá ti sọ̀rọ̀ kí ni bàbá wí o bàbá bàbá sọ̀rọ̀ nínú àbà ó ní wípé ṣe rí ọgbọ́n àtinúdá ni ò sí fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn àwọn ọmọ agbábọ́ọ̀lù ni o ó ní kò sọ́gbọ́n àtinúdá fún wọn ni wípé kálọ́gbọ́n àtinúdá bá wà kò yẹ kírú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè nàìjíríà tó fi pàdánù sọ́wọ́ Madagascar Alaska kò yẹ kí irú ìṣẹ̀lẹ̀ yẹn kó ṣẹlẹ̀ o bẹ́ẹ̀ ni mo fòkò kan pẹyẹ méjì níbi tí bọ̀dá ìyẹn bàbá bàbá nínú àbà tó ń sọ̀rọ̀ iná ní Garnet Troy náà ń sọ̀rọ̀ tó ń sọ wípé ṣé ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn ọmọ bó ṣe ń gbá bọ́ọ̀lù sáwọn ni onítọ́ni pé wọ́n bá mọ bó ṣe ń gbá bọ́ọ̀lù sáwọn ó yẹ káwọn náà takọ́sọ́ kí wọ́n ta padà kí wọ́n fi ṣe dá padà owó kíni owó tẹ̀yìn náà ti mọ̀ yẹn náà ni ó ní wọn ò bá fi ṣe dá padà ni ó ní ṣùgbọ́n torí pé àwọn yóò ṣiṣẹ́ púpọ̀ lórí bí wọ́n ṣe ń gbá bọ́ọ̀lù sáwọn tèmi náà nígbàgbọ́ pé wọ́n ti ń ṣiṣẹ́ yẹn takuntak lẹ́kùn látàrí bí wọ́n ṣe máa gbá bọ́ọ̀lù sáwọn ní kọ̀ṣẹ́kọ̀ṣẹ́ bọ̀dá gẹnẹtúrẹ̀ ló sọ bẹ́ẹ̀ ó ní wípé ibi tá a kù sí òun náà ni bí wọ́n ṣe ń gbá bọ́ọ̀lù sáwọn o a máa ṣiṣẹ́ lórí ẹ̀ kó tó di pé a máa kojú Cameroon. all right now ẹ wo <laughs> lákòókò tá a wáyé ẹ nílẹ̀ agodo gangan gangan gangan àti kíni o àti lálejò láàrin wa báyìí ló yẹ pé a máa dojú wọn síta a máa fi wọn òde fún yín tá lálejò wa ètò àgbéwá sí rédíò lẹ́ni tájú máa pẹ̀ kẹ́lu àmọ́ lọ́dọ̀ tí yín náà ẹ mọ̀ parọ́ o ẹ sì mọ̀ jalè ẹ mọ̀ ẹ ń bá parọ́ yọ ẹ mọ̀ pé pé lóríṣun yìí àti ń pa àfẹ́kẹ́ yìí náà mọ̀ àparọ́ nítorí pé olólùfẹ́ wa lọ́jọ́ ẹgbọ́ sí lọ́dọ̀ sí yẹn sẹ́yìn náà ẹ̀yin tẹ́ mọ́ ń ṣe kínní o ṣé ẹ lè sọ wípé ẹ lè fọwọ́ sọ̀yà pé ẹ níjọ́ tí a pàdé orílẹ̀-èdè Cameroon wo ẹ bó bá ní kẹ́ ẹ tiẹ̀ fi oúnjẹ alẹ́ yín ẹgbẹ́ oúnjẹ alẹ́ tẹ́ jẹ lọ́jọ́ òun ẹ fi lẹ̀ ẹ tí Cameroon bá na orílẹ̀-èdè Nàìjíríà ẹgbọ́ ṣé ẹ lè sọ pé ẹ bò oúnjẹ oúnjẹ yín ẹ lè fi gbà ìgbà ẹ Nàìjíríà yóò nà Cameroon ẹ sẹ́lẹ̀ fọwọ́ rẹ̀ sọ̀yà ẹ gẹnẹtrọ máa bọ̀ dáhùn wọ́n ní gẹnẹtrọ gan ò lè fọwọ́ rẹ̀ sọ̀yà ẹ bọ́dá gẹnẹtrọ àwọn kò lè fọwọ́ sọ̀yà bóyá náà orílẹ̀-èdè Cameroon ọ̀rẹ́ náà ẹ wo ẹ jẹ́ ajẹ́ máa wò ó kájọ máa rí bó ṣe máa jẹ́ bó ṣe máa ṣẹlẹ̀ èyí ẹ bá ṣe mú àlejò wa wọlé o kájọ máa pẹ̀ kẹ́lù dáadáa gbogbo ẹgbẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ lókè òkun náà á máa já ń ṣe lọ́lọ́kan òjọ̀kan bó ṣe máa rí bó ṣe máa jẹ́ ẹ jẹ́ ajẹ́ darapọ̀ mọ́ mi káàkiri àlejò wa káàbọ̀ ìyẹn sí àárín wa Ọlámilékan ọmọ Ọ̀yá wálé àwọn bẹ pé mo bẹ mo irọ mo ọjà ọjà ọjà every time. ọjà ni ọlálẹ kan mo yálé lè mi jẹ ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí i ní orí padà orúkọ ẹni orúkọ ẹni orúkọ ńlá ni orúkọ ńlá ni ẹ máa gbé ọ̀ya lọ́sí pé ó máa tẹ̀ délẹ̀ ní o lọ́ya padà síta ó fẹ́ gba ó fẹ́ gba kọ́nà wà kó má dàbí Madagascar ẹ kó wá lọ pé ọya damadagasa ẹ <laughs> eh. eh, ọya wálé ni ẹ eh. lè lọ tààrà ni ẹ̀yin ni wa wà ní atúntò wẹ́rẹ́ ètò ẹ pé akú gbogbo ẹ akú gbogbo ẹ ẹ àsìkò oríire ní tí akú oríire ni pé ikọ̀ Cameroon tá a fẹ́ bá gbà yìí hmm. a ti pàdé wọn ní twenty two times hmm. twenty two times láti jọ hmm. pàdé rí ní twenty two times yìí Nàìjíríà rẹ̀ ti nà wọ́n ní eleven times eh, ìyókù wọ́n nà wá ní seven times eh. eh, láti jọ gbá ọ̀mì ní ẹ̀mẹ́rin ṣùgbọ́n nǹkan tó wá kọ́ mi lóminú ni pé ẹ̀mánu ní Cameroon ti gba Nations Cup. Eh. wọ́n tún gbà lọ́wọ́ Nàìjíríà ní. ẹ eh, eh, kò bí akọ́kọ́ gbà lọ́wọ́ Nàìjíríà lẹ́ẹ̀kan o wọ́n ti gba Cameroon wọ́n ti gba Nations Cup lẹ́ẹ̀márùn-ún nínú ẹ̀márùn-ún ẹ̀mẹ́ta lọ́gbà lọ́wọ́ Nàìjíríà ṣùgbọ́n èmi rò pé ìtàn lè túnra ẹ̀kọ́ káàná yọ wọ́n ní eléyìí báyìí. Eh, eh, eh, actually na àti a máa ń yọ a máa ń sọ yọ wọ́n ní ìfẹsẹ̀ òun ní kòmẹ̀sẹ̀ ní kòmẹ̀sẹ̀ ó yọ a máa ń yọ wọ́n bọ́ tó bá ti débi ife ni wọ́n máa ń gbà lọ́wọ́ wa but ní sọ́dọ̀ ipa máa fẹ́ yọ wọ́n àtàwọn fún wa bá fẹ́ rí ti tó bá fẹ́ tún tàn mi tó fẹ́ tún tàn ṣe ajẹ́pẹ́ tó bá ti yọ wá ń sìn báyìí àwa náà máa ma yọ wọn a máa ma gbafẹ́ lọ́wọ́ wọn nìyẹn ah, ìgbà wo la fẹ́ dúró dà káàkiri. bọ̀dá jì ò fagun wa. ẹ̀gbọ́n láti lọ́wọ́ bọ́dá bóyá ká yí orúkọ sí bọ́dá yìí kan pàgbówà tẹ̀rọ tẹ̀rọ ìtàn ìtàn yẹn mo fẹ́ràn ẹ̀ à ń padà sórí ìtàn tẹ̀rọ yẹn àmọ́ jẹ́ ká sáré mobile ní ilé kíákíá ẹ ẹ jẹ́ ká wò ó Cameroon àti orílẹ̀-èdè Nàìjíríà nǹkan kan parapọ̀ látàrí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà míì à ń wò ó pé tábánikà wò ní orílẹ̀ nílẹ̀ Áfíríkà tábà ti mú Egypt mhm. tá a mú Cameroon. Mm -hmm àmọ́ orílẹ̀-èdè nàìjíríà látàrí pé àwọn ló ti gbà dáadáa láwa ló dáa tábàlá ní ká wò pẹ̀lú nǹkan tí Cameroon gbà tán fi jáde sí round of sixteen hmm. ṣáàlẹ̀ sọ pé nǹkan tó gbá yàtọ̀ sí orílẹ̀-èdè nàìjíríà tó fi ní àkàkì tó fi lè rò pé nǹkan tá à ń gbà ẹ̀ẹ́dẹ́gbàgbọ́ pé nǹkan tá à ń gbà ẹ̀ kàtẹ kàmá mu ti Madagascar. kàgbá pẹ̀lú gbogbo àwọn tàgbà kàgbà pẹ̀lú gbogbo àwọn tàgbà pẹ̀lú gbogbo nǹkan tí Cameroon gbà pẹ̀lú gbogbo nǹkan tí ṣé aláǹfààní láti na orílẹ̀-èdè Cameroon. ẹ tó bá jẹ́ pé àwọn oníbàárà ní kinní kan on paper. Mm, ẹ tó bá ti ń wo nǹkan tí Cameroon gbà nínú AFCON ilé mm, mm. àsán tó ti gbà tẹ́lẹ̀ tó ń gbà nínú tẹ́lẹ̀ tó ń gbà twenty twenty nineteen. ìyàtọ̀ wà nínú pattern tó ń gbà báyìí o nígbà kan ni Cameroon máa ń gbà wọn ré bílíbílí eh, bọ́dì ṣùgbọ́n nísìnyí technicality tó ti wà nínú géèmù wọn ẹ wo àwọn akọ́nimọ̀ọ́gbá tí wọ́n kó wá sí Clarence Seedorf a mọ̀ pé ògbóǹtarìgì ni Patrick Kluivert a mọ̀ pé ògbóǹtarìgì ni ẹ wo olùkípà tó lọ mú wa gbogbo àwọn nǹkan tí Ayas ṣe ní hmm. títí tó kọjá yìí kípà Ayas yẹn o ni wọn mú wá yìí tẹpá àgbò kò sí àwọn àgbàlagbà kan ọjà ìgbà kan ọjà ìta ń sọ kò ń ṣàwọn bọ́dí ọ̀dìmọ́ kò ń ṣàwọn bọ́dí ọ̀dìmọ́ tó bọ́ tó ń gbá nìsín o ti o yàtọ̀ tábà wo nǹkan tó gbá ní group stage tó fi débi tó dé yìí káà náà wá wo nǹkan táà náà gbá àjìnà oh, eh, sí wọn o ní tòótọ́ àjìnà eh, sí wọn. àjìnà eh, sí nǹkan tí wọ́n gbá. àjìnà sí nǹkan tí wọ́n gbá. wá ibi tí o ṣe pẹ̀lú jẹ́ kí n wá sáré padà sí ọ̀dọ̀ cousin lórí nǹkan kan nítorí pé tó bá wù wá rí pé Leon Balogun bọ́ta ó ní pattern táwọn fi formation èyí tí Genetro gbé wá igbó yàtọ̀ sí nǹkan táwọn ń gbá látàrí ọmọ béèyàn bá bá béèrè pé à bóò ni bí bírò ọwọ́ yìí bóò ló sì dọ́wọ́ ẹ̀ tó ń ṣe wàá rí kankan sọ wàá ṣáà ní kankan sọ pé àkọ́wà ní kankan ka ẹ̀ mọ́ bẹ̀ wá ibi tí mo ń bọ̀ ni pé ṣé pattern tá à ń lò yìí tó jẹ́ pé òun ni generation ṣẹ̀ gbé wa ṣé kò ń ṣe torí tó bá rí qualifier wa nígbà tá a gbá pẹ̀lú orílẹ̀-èdè Cameroon kò ń ṣe pátá tá a lò rè tá a dẹ̀ fi ná orílẹ̀-èdè Cameroon bí ìta bẹ̀yìn ní four zero ìgbà tá a ná Cameroon gan sọmọ pé Mikel Obi gan kò yẹ pé bóyá ó darapọ̀ mọ́ eh, gbogbo gbogbo ìta gbá yóò wá di pé a dáadáa níbẹ̀ even ó wà á ní àwọn ọmọ tó ń gbá bọ́ọ̀lù ní ẹsẹ̀ kùkù nílé ju àwọn tó wà lókèrè lókè kan ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò wà tó wá rí i pé ṣé kò ṣe pé pátánù ló yẹ ká padà sí tá a bá wá padà síbẹ̀ ṣé kò ní fún ọ ní ṣòro ṣùgbọ́n kọ́sìn kó tó di pé dáhùn lóhùn ìbéèrè yẹn kí n jẹ́ tó tún fún àlejò aláìfàní láti dáhùn ìbéèrè yẹn ẹ ká sáré dókè lọ́hùn káfíń àwọn kankan wọ̀nyí tá a bá padà dé àwa máa ká ẹsẹ̀ ètò ẹsẹ̀ ètò àmàkánlẹ̀ Nations Cup special edition torí ti tẹlifíṣàn ń tẹ̀síwájú à ń padà bọ̀.